iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí èyí ká tó fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mìíràn tá tún wá fún wa lónìí ṣé lóòótọ́ ni ayẹta yorùbá wà àwọn wo ló ń lò ó kí ni ìwọ rẹ̀ àti ìdí tí tó fi lè kùnà ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2022 yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara sọ nínú àtẹ̀jáde kan pé ọmọdé kan yìnbọn pa àbúrò rẹ̀ tó jẹ́ ọmọ ọdún méjìlá lásìkò tí wọ́n ń dán ayẹta wò. nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara Ọ̀kẹ́sànmí Àjàyí fi léde ó ní lóde ó ní ọlọ́dẹ ni bàbá àwọn ọmọdé náà ó ní lẹ́yìn tí ìbọn ọ̀hún dún lára àbúrò ni ayẹta náà kọsẹ̀ èyí tó mú ẹ̀mí ọmọ ọdún méjìlá náà lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀kánsánmi fi kún pé bàbá àwọn ọmọdé náà ti fẹsẹ̀ fẹ́ báyìí àmọ́ ìwádìí ti bẹ̀rẹ̀ ìdí rèé tí bbc yorùbá fi kàn sí àwọn babaláwo àtàwọn onímọ̀ nípa ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá láti mọ̀ bóyá lóòótọ́ ni àyẹ̀ká wà irúfẹ́ àwọn ènìyàn wo ló lè pèsè àyẹ̀ká fún ènìyàn èèwọ̀ wo ló dènà rẹ̀ ọjọ́ orí wo láti lè lo lò àti ìdí pàtàkì tí ayẹta fi lè kọsẹ̀. ohun tí wọ́n ń ṣe rèé ṣé lóòótọ́ ni ayẹta wà nígbà tí bbc yorùbá kọ sí babaláwo kan ìdòwú olúkúnlé adéwọlé ní lóòótọ́ ni ayẹta tó gbóná wà nílẹ̀ Yorùbá àmọ́ ó ní àwọn ènìyàn ti fi ẹ̀sìn àti ọ̀làjú fi ọwọ́ rọ́ ayẹta sẹ́yìn ni Adéwọlé tó tún jẹ́ àkàndá àwo fún ìjọba ìbílẹ̀ ọ̀nà aráàlú nílùú Ìbàdàn ṣàlàyé pé láti ayé ni ayẹta ti wà tó sì ń jẹbi idán níbi tí yorùbá tún kan sí ọba ògbóni ìgbà ìgbà ìwáṣẹ̀ nílùú ilé ifẹ̀ ìyẹn oyèládé adéyínká àdìsá ayífọlá jogun òun náà dáhùn pé lóòótọ́ ni ayẹta wà nílẹ̀ yorùbá ó ní ayẹta gidi wà nílẹ̀ yorùbá wípé kò sí ayẹta nílẹ̀ yorùbá ẹ jẹ́ ká tú dànù àyàfi ẹni tí kò bá jogun jogun bá bá lọ́wọ́ àwọn baba ńlá rẹ̀ òmùgọ̀ ló máa ń ṣe ayẹta tán tí yóò dán wò lára ènìyàn nípa bí ènìyàn ṣe lè dán ayẹta wò babaláwo adéwọlé sọ pé òmùgọ̀ ló máa ń ṣe ayẹta tán tí yóò dán wò lára ọmọ ènìyàn ó ní ẹni tó ṣe ayẹta tán tó gbé kọ àbúrò rẹ̀ lọ́rùn láti dán wò owó rẹ̀ kò pé ṣé kò rí igi oko nílẹ̀ tí yóò gbé kọ́ láti yìnbọn lò ẹni bí lẹni náà ara nǹkan bíi igi tàbí ẹranko ló yẹ kó ti dán wò tó bá ti ṣiṣẹ́ ó túmọ̀ sí pé ayẹta náà ti jẹ́ nìyẹn àṣìṣe ńlá ló ṣe láti dán ayẹta wò lára ènìyàn ọba ògbómi sọ pé kí ènìyàn tó lè dán ayẹta wò ó yẹ kó fi sí ẹran lára fún bíi ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta èèyàn lè lò ó yìn hmm. lóríṣiríṣi ìbọn sí i lára irúfẹ́ àwọn ènìyàn wo ló lè tẹ̀lé ayẹta ló lè pèlè ayẹta babaláwo adéwọlé ní àwọn babaláwo àtàwọn míì wọ́n ń bẹ tí wọ́n ní ìrírí ló lè pèlè ayẹta ó wàá fi kún pé lóòótọ́ ni ìwà tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa wù kí wọ́n tó gbé ògùn lé lọ́wọ́ nígbà tí ọba ògbémi ìgbà ìwáṣẹ̀ ilé Ifẹ̀ sọ̀rọ̀ ó ní ẹnìkan ṣá kò kàn lè máa pẹ̀lú ayẹta gẹ́gẹ́ bí ohun tó sọ tí ènìyàn bá tilẹ̀ rí ìwé ògùn tí àwọn baba ńlá rẹ̀ ti kọ sílẹ̀ ó yẹ kó gbé ìwé náà tọ àwọn àgbààgbà lọ fún ìwádìí ní kíkan kó lè mọ bí wọ́n ṣe ń lò ó. ó ní àwọn nǹkan míì wà nínú ìlú ayẹta tó jẹ́ pé bí ènìyàn bá lò ó ká lórí igi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ fẹsẹ̀ kanlẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ayẹta ọ̀hún yóò kọsẹ̀. kí ni ìdí tí ayẹta máa ń kọsẹ̀? ọ̀pọ̀ ògbóni a rí làájògùn ní tí ayẹta bá kọsẹ̀ ó ṣeéṣe kí ènìyàn ṣe èèwọ̀ rẹ̀ ni ó ṣàlàyé pé gbogbo oògùn tí a ní láyé ló ní èèwọ̀ tirẹ̀ fún àpẹẹrẹ tí ènìyàn bá parí iṣẹ́ tán tí wọ́n sì sọ fún pé kó kò gbọ́dọ̀ ní ìbálòpọ̀ fún ọjọ́ mẹ́tàlélógún tó sì ń lọ ní ìbálòpọ̀ irúfẹ́ oògùn bẹ́ẹ̀ máa ń bàjẹ́ ni tó bá jẹ́ pé a tẹ̀lé àwọn èèwọ̀ yẹn ni a kò ní ní gbogbo ìṣòro tí a ní láyé òde òní ní ti babaláwo adéwọlé ó ní ayẹta tí ewé rẹ̀ kò bá pé kò lè ṣiṣẹ́ ó ní tí ewé bá pé kì í fi ènìyàn pé ọmọ kékeré tí ọmọ kékeré bá gbé gbé dání yóò jẹ́ fún un. a lè fi ayẹta dáàbò bo àwọn ọmọdé lọ́wọ́ gbọ́mọgbọ́mọ babaláwo ló sọ bẹ́ẹ̀. adéwálé parí ọ̀rọ̀ rẹ̀ parí tọmọdé tàgbà ló lè lo ayẹta níwọ̀n ìgbà tí eré rẹ̀ bá ti pé. bẹ́ẹ̀ náà ni